والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله في الحديث السادس بعد الألف وعن ابن عمر أنه طلق امرأته وهي حائض في عهد رسول الله صلى الله عليه وآله وسلم فسأل عمر رسول الله صلى الله عليه وسلم عن ذلك فقال مره فليراجعها ثم ليمسكها حتى تطهر ثم تحيض ثم تنظر ثم إن شاء أمسك بعد وإن شاء طلق قبل أن تمت قبل أن يمت فتلك فتلك العدة التي أمر الله أن تطلق لها النساء متفق عليه وفي رواية لمسلم مره فليراجعها ثم يطلقها ثم ليطلقها طاهرا أو حاملا وفي رواية أخرى للبخاري وحسبت تطليقا وفي رواية لمسلم قال ابن عمر أما أنت طلقتها واحدة أو اثنتين فإن رسول الله صلى الله عليه وسلم أمرني أن أراجعها ثم أمسكها حتى تحيض حيضة أخرى ثم أمهلها حتى تطهر ثم أطلقها قبل أن أمسها وأما أنت طلقتها ثلاثا فقد عصيت فقد عصيت ربك فيما أمرك به من طلاق امرأتك في رواية أخرى قال عبد الله بن عمر ردها عليه ولم يرها شيئا وقال إذا طهرت فليطلق أو ليمسك alhamdulilayi ìgbà wa ọjẹ ìgbà wa sí owó alátọ́dọ̀ abdullahi bin umar ó sì ní í ṣe pẹ̀lú rẹ̀ abdullahi bin umar radiyallahu anhuma ọkọ ìyàwó rẹ̀ ní ìgbà tí ìyàwó jáde ti ń ṣe gbóòsù láyé ìránṣẹ́ ọlọ́run ìgbà tí ọ̀nà ọlọ́run kò máa bá a. kíkọ̀ obìnrin sílẹ̀ lọ́jọ́ ìpínpín tí ọlọ́run ẹlẹ́dàá wá sí lẹ́tọ̀ọ́ ẹni tó bá rí pọ́ǹpù káàtà ti ṣe bẹ́ẹ̀. ṣùgbọ́n kì í kàn ṣe téèyàn ṣe bó bá ti fẹ́ àti nígbà yóò tó bá wù ó láwọn òfin àti ìlànà tó dé ìrẹ́ lọ́lọ́mọ ẹlẹ́dàá ti sọ ní ìbẹ̀rẹ̀ sóra tó kọ́lá ìyá iyọ̀ nàbí ìdá tọ́lọ́kùtò mọ́. fẹ́ àti nígbà yóò wù tó bá wù ó láwọn òfin àti ìlànà tó dé ìrẹ́ lọ́lọ́mọ ẹlẹ́dàá ti sọ. So, نبر سورة الطلاق يا أيها النبي إذا طلقتم النساء فطلقوهن لعدتهن وأحسن عدة أسكلكوا بني أني وفي تدي نتريكي كي قصلا كل باوائي lọ́nà tó bófin ọlọ́run ọba mu tí ọ̀tà kù. olóòníkẹ́ni tí ó bá kọ obìnrin sílẹ̀ èèyàn kọ sílẹ̀ ní ìgbà tí ọ̀jẹ́ pé ń sin nǹkan oṣù lọ́wọ́ yóò sì jẹ́ pé nǹkan oṣù tó ṣe káyìn sí ìgbà tí èyí fẹ́ kọ yìí lẹ́yìn tó ti sè mára sí ìgbà tẹ fẹ́ kọ́ ọ kò sí ìbálòpọ̀ kan tó ṣẹlẹ̀ láàrin yín àti ẹ̀ kò gbọ́dọ̀ dọ́gba tí ń ṣe nǹkan oṣù lọ. lẹ́yìn ìgbà tí nǹkan oṣù rẹ̀ sì ti dá tó ti ṣe mára sí ìgbà tẹ̀yìn fẹ́ kọ́ lẹ́yìn ìbálòpọ̀ kan gbọ́dọ̀ wáyé. tẹ́ẹ̀bà wa kọ́ lẹ̀ ẹ wàá kọ́ lẹ̀ ní kíkọ́ lẹ̀ yọ̀kan eléyìí là ń pè ní tọ̀lẹ́kùn obìnrin sílẹ̀ ní kíkọ̀ tó ṣe déédéé sunna kò gbọ́dọ̀ jẹ́ pé ń kó sùn lọ́wọ́ nígbà tó tí ìbálòpọ̀ ti wáyé nínú rẹ̀ kó tó di pọ̀ fẹ́ yìí. tọ́ba sì kọ ẹyọ kan náà ló lè kọ́ èyí ti pọ́ sọ fún ọkọ ní mẹ́ta àbọ̀ ọkọ ní kíkọ méjì lẹ́ẹ̀kan náà ẹni tó bá ti obìnrin gẹ́gẹ́ bá ti ní kíkọ́ lẹ̀ eléyìí náà ń bẹ nínú àwọn tara rẹ̀ mọ̀ ẹ́ Islam kò fẹ́ kọjá pé a fẹ́yàwó á padà wá kọlẹ̀ nítorí èyí tó wọ́pọ̀ nínú tí máa tìyàn lọ síbi kakọ obìnrin sílẹ̀ òun náà ní ìbínú ìwọ́n tínú obìnrin bí tó sì lọ́ọ́ lé lọ́tọ́ fẹ́ sọ pé wọ́n ọ̀fẹ́ bọ́ọ̀ ló ṣe bí lórí pé ṣé sọ fún mi ṣé lásìkò tó ń ṣe nǹkan sùn lọ́wọ́ àbò ṣe nǹkan sùn lọ́wọ́ ṣé àpé ó ṣòro béèrè. òkè nígbà tó ti pé òun náà gbádùn òun sì mọ òfin Islam wípé ìbéèrè ti ń ṣe nípa pé sọ ń ṣe nǹkan sùn àbò ń ṣe nǹkan sùn ní pé òfin lè bà pé ṣé àsìkò tó yẹ kọ́ kọ́ lẹ̀ ni àbí ìṣàsìkò tó yẹ kọ́ kọ́ lẹ̀ sọ́nà aṣọ fún ọ pé òun ò ṣe nǹkan sùn kò ní sọ pé òun ò ṣe nǹkan sùn kápẹ́ tí wọ́n mọ̀ tẹ́lẹ̀ ni pé kò sí nù nǹkan sùn kápẹ́ wọ́n tẹ̀ fẹ́ tẹ̀lé fún ọ náà. ọ̀hún bí léèrè láti kọ̀ǹfàmù pé ṣé òun ṣe nǹkan sùn àbí òun ṣe nǹkan sùn tí òun ní sọ pé nǹkan sùn ti bẹ̀rẹ̀ kó dàbí dà ìṣe bẹ̀rẹ̀ ní nǹkan sùn dé. ìrèsì gbọ́dọ̀ kọ́ ọ́lẹ̀ nígbà tí ń ṣe nǹkan sùn bákan náà ṣẹ̀ríà Islam ó sọ pé mọ́kànlá àsìkò tí ń ṣe nǹkan oṣù torí kọ́ mọ́ lọ́wọ́ jẹ́ pé ìpara ìbínú wípé ṣe nǹkan oṣù ó ti tó jọ mẹ́ta tẹ́ ẹ ti ríra tó ń tó tóbìnrin mú ọ ó sì lọ́nà míì ìbínú àti ìkanra yìí ló fi wá fẹ́ kọ́lẹ̀ tòjọ́ jẹ́ pé àsìkò tó lẹ́tọ̀ọ́ àti súnmọ́ ẹni ń bẹ tó fi kọ́lẹ̀ ẹ̀wọ̀n ìṣẹ̀lẹ̀ ẹ̀sìn Islam so ìyẹn ni pé tó bá wà nípò tó lè súnmọ́ tó fi wá rí i pé kọ̀ọ̀kan lè rìn á mọ̀ pé o ní àwọn àdí àwọn awé àròyé tó lè fìdí múlẹ̀. pé ń ló mú ọkọ lẹ̀ torí ẹ wọ́n lọ gbọ́dọ̀ kọ́ lẹ̀ ńgbà tí ń sin nǹkan oṣù tó bá jẹ́ pé ó ti parí nǹkan oṣù ó sì wàá nù mara ṣẹ̀rí Islam ó ní tó bá pé lápèjì ó parí nǹkan lánàá sì lónìí láàrin àná sí pé ti kó tó wá sọ pé ọ̀dọ̀ ọkọ lẹ̀. nítorí tí ìbálòpọ̀ bá ti wáyé láàrin yín wọ́n fẹ́ fìyà jẹ́nu irú ìyàwó torí ìbálòpọ̀ yẹn ó lè jẹ́ èyí tí ọlọ́run ó pè kó doyún tó bá wá doyún rídà obìnrin tí ó ṣe lẹ́yìn ìgbà tán kọ̀ sílẹ̀ olóòrìn kó ṣe nǹkan oṣù lórí ẹ̀mẹ́ta. láàrin kó ṣe nǹkan oṣù lórí ẹ̀mẹ́ta àti kó ṣe rídà aboyún tó ń jọ́tọ́ bá tó bímọ ni rídà yóò tó o òun lọ́pẹ́ jù. tìgbà tí yóò tó bímọ òun lọ́pẹ́ jù ẹni tí a sì láàfẹ́ mọ́ pé ti kórìíra rẹ̀ àwọn ọ̀fẹ́ rí mọ́ ní punishment tó fi wá ọ̀ pọ́lísì ẹ̀wọ̀n náà wà pọ́lísì nítorí pé wọ́n ṣe ah, ọ̀rọ̀ náà fẹ́ mi má wọ́n náà wà fẹ́ ọmọ lù ọwọ́ lọ́dà ni má dà káwọn ẹni tí ọ̀bọ̀ gbé tọ̀ ilé yóò sun kò ní máa ń tó ń tó mú bẹ̀ má wọ́n máa ń fi ọ̀ wọ́n sọ pé à ń lọ ilé ọkọ rẹ̀ ń fi ọ̀ lọ́mọ líle padà sí tọkọ bá di pé kọ̀ fi ọmọ máa lọ ilé ilé ta lọ lọ ilé bàbá rẹ wọn fi pẹ̀yìn ní pẹ́ lọ títí ilé bàbá rẹ táwọn náà fi sọ lẹ́nu tọrọ fẹ́ dálé mọ sínú báyọ̀ tó bí ìyá rẹ ṣe ṣe nu ó wá bí ọ ó sì máa rí ìyá rẹ lé bàbá rẹ dòní wọn náà gba ilé ọkọ rẹ lọ ó lè ya mọ́mì tàbí. torí ẹ̀ kí ọkọ obìnrin wa pẹ́pẹ́pẹ́pẹ́ lórí pé òṣèré dà a bàbá ńlá punishment wà mẹ́f. punishment ni torí ẹ̀dá ẹ ó lè ti parí lóṣù méjì ó lé jọ́dẹ̀. ìwọ látàrí pé o ti bá lò kó tó o pé ọ sọ yìí pé ọkọ̀ ọ̀lẹ̀ ó lè padà já sí pé bí oṣù mẹ́sàn-án ní òfìsẹ̀ ẹ̀dá tọ́lọ̀ ń bá kádàrà pé kó doyún. sọ Islam dáa púpọ̀ ọlọ́ọ̀ gbọ́dọ̀ jẹ́ pé o ti bá lò lẹ́yìn ló ti sè mára kó tó di pọ́ sọ̀pọ̀ kọ́lẹ̀. ìgbà tó ti fẹ́ kọ́lẹ̀ kíkọ̀ kan lásìkò kan èsì kí wọ́n sọ pé inú bí wọn ni ní mẹ́ta kọ́mọ lọ. ó ti náwó yẹn nàkúnà wọ́n ní kí ọmọ náà lọ́kọ̀ọ̀kan ọ̀kọ̀ọ̀kan tí ì pé mẹ́ta ìwọ́n wá mú mẹ́tẹ̀ẹ̀ta ọ̀dà lélẹ̀ kan náà ó sì rà rẹ̀ nìyí. wọn náà lọ padà sunkún rẹ̀ ọ̀kọ̀ọ̀kan lọ́lọ́run nìkan ọ̀nà kìí ṣe mẹ́ta lẹ́ẹ̀kan náà torí ẹni tó bá kọ ìyàwó rẹ̀ nígbà tí ń ṣe nǹkan oṣù àìkú ti ṣe tọ̀lẹ̀ ọkùnrin bí dẹ́rì ó ti kọ̀ ọ́ lẹ̀ kíkọ̀ ọ́ lẹ̀ tàdádálẹ̀ ẹni tó sì kọ ìyàwó rẹ. lẹ́yìn ìgbà tí ìyàwó ti ṣe ìmọ́ra ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó ń ti bá a ní ìbálòpọ̀ á sọ pé tó kọ̀ ọ́ lẹ̀ ní kíkọ̀ ọ́ lẹ̀ bẹ̀dẹ̀rì tàdádálẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹni tó kọ ìyàwó rẹ̀ níjókòó ẹ̀kan ju ẹ̀kan lọ lẹ́ẹ̀kan náà àìkú ti kọ́ ní tọ̀lẹ̀ akún bẹ̀dẹ̀rì èyí tí Islam tó gbà pípa sí tó náà ní ká kọ àwọn obìnrin sílẹ̀ ní tọ̀lẹ̀ akún sínú kíkọ̀ tó bá súnà mú àti òdìjẹ́ ń tà àti wíwù. gbàtọ́ bá kọ́lẹ̀ kọ́ kọ́lẹ̀ tí ò ṣe nǹkan sùn. kó sì rí pé tó ń ti pé kò ṣe nǹkan sùn tó ti parí nǹkan sùn tọ́gbẹ̀yìn sí ìgbà pe ń kó o péjọ lọ lákòókò kan. kí ẹni tó bá ṣe bá àwọn àìkú ti kọ ìyàwó rẹ̀ lẹ̀ ní tọ̀lá ọkùn sunni kíkọ́ ọ̀lẹ̀ tó bá sunna mu. náà tí ni máa ń bìyàn náà ni gbólóhùn òun kọ́ ọ̀lẹ̀ máa sábà wáyé. ìbínú tẹ̀sí rí yẹn gbogbo àwọn ẹ̀dá tọ́lọ̀ wọn bá dá iná ní máa fẹ́ sábà ṣe tó ń ti pọ́dọ̀ ṣe pọ́ùn ló ti máa wá aṣíwájú wa kan ní ibn umar abdullahi ibn umar radiyallahu anhuma ó ní ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ sí ọkọ ìyàwó wọn sílẹ̀ nígbà tí ọjọ́ ni ti ṣe nǹkan sùn láyé alábẹ́ muhammad sallallahu alayhi wa alihi wa sallam níta ni kọ́ ń ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀. tó bí ọbẹ̀ tó rẹ̀ yàn lọ́wọ́ ni ọwọ́ ti gé abá sọ bẹ́ẹ̀ nù ọbẹ̀ tí wọ́n sọ ọ́ dùn kò nítumọ̀ tọ́wọ́ bẹ̀ ti ṣe ní ó ti gé ọwọ́ náà ó ti gé Ibn Umar ó ti wí ó ti wí àsìkò tí a ní kọ́ mọ̀ wí ó ti wí ẹ̀yin sì mọ̀ yín pé kíkọ obìnrin sílẹ̀ ń á nínú gbólóhùn tó dangerous gidi lọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam ó ní thalathan jidduhunna wọ́n hẹ́sìlò hàn nàkìk. àwọn kan mẹ́ta wà tó ẹ pé gbìyànjú bá mú lódodo yóò dòdòdò má lọ gbìyànjú bá mú láwàdà yóò tún dòdòdò má lọ. nínú rẹ̀ ní at-talaq kíkọ obìnrin lẹ̀ ẹ fi ṣeré. wọ́n nídìí pé fún mi wé mi fún mi òwe òun ló fi pamọ́ sọ́dọ̀ ọkọ. tó ń bá ti sọ ọ́ parí. ìdílù tó wá pé kò sábàáyé ẹ̀sìn Islam ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ obìnrin náà mọ abẹ́rẹ́dọ̀ ọkùnrin ló kọ pé ìyàwó rẹ̀ ló ń jẹ́ tó sì ti jẹ́ pé etí sí ìyàwó rẹ̀ mọ́ ọjọ́ ti pẹ́ ìjókòó àlèsálè ni wọ́n ń jókòó. ó yẹn ṣẹlẹ̀ púpọ̀ nínú ìgbésí ayé ọmọ rẹ̀ e rẹ̀ ẹlòmíì ti kọ obìnrin kọjá thousand nínú ìgbésí ayé rẹ̀ látàrí pé wọn gbẹ́sì yìí mọ̀ wá wò pé báwọn bàbá bàbá wa bá parí rẹ̀ tán náà nù ìyàwó náà sunkún lọ báwọn bàbá ní pé ẹ máa èmi ni ọmọ yìí mà ní lọ lé wa ẹni gbọ́ tí sọ pọ́kọ̀ mi lẹ̀ ó ní máa lábẹ́ òfin ọlọ́ọ̀ wọn ò ṣe má máa lọ léyìn ẹ̀ ń ṣe má máa lọ léyìn ẹ̀ ń ṣe má máa lọ léyìn ṣé kíkọ́ ọlẹ̀ ni àbí ìṣe kíkọ́ ọlẹ̀ náà ẹ sọ nítorí pé nínú òfin ọlọ́ọ̀ àti sọ fún yín gbólóhùn ikọ̀ obìnrin sílẹ̀ wà tó jẹ́ ìsojú abẹ níkò lè túmọ̀ mi òun kọ́ ọlẹ̀ òun ọ̀fẹ́ ọmọ. òun ọ̀fẹ́ rí pẹpẹ ẹsẹ̀ rẹ̀ ń bí má torí òun ọ̀fẹ́ má. wọ́n yọ̀ǹda lọ bá wọn òbí rẹ má padà wá má. nínú. gbogbo eléyìí wíwẹ́ kí lè fẹ́ gbọ́ mẹ́rin <laughs> kí lè fẹ́ gbọ́ mẹ́rin wọn náà ti dé yọtọlú yọtọlú ó tún ronú dé kí ló dé. <laughs> wọ́n ní okùn rẹ mo ti fi lé ọ lọ. wọ́n àti ìsanra mẹ́. torí lábẹ́ òfin ọlọ́ngbà tí wọ́n ti fi obìnrin wọn níbi ìgbà tó ti fokùn sí lọ́rùn mu lọ ni ó dé mọ́lẹ̀. wọ́n á ní okùn rẹ mo ti fi lé ọ lọ. Ah, kálás tọ ẹran jákun ọ̀sálọ̀nù. tọ́ ìgbà tí ọba ti wá sọ báyìí lábẹ́ òfin ọlọ́run àbùkátà wè. torí ẹ sọ ẹ̀mí obìnrin burú bàjẹ́ kọjá yí ọ tí ọba ti fẹ́yàwó ó burú bàjẹ́ torí pé tí obìnrin náà bá ń wọ́kọ ọ̀wọ́ rírí tẹ̀ ń rí wọn títí àbí bóyá ń bojú ńjọ́ tí wọ́n bá síjú rẹ̀ tí wọ́n bá fi hàn án tí ọmọ ọkọ masha allah kọ́mọ́r tó o sì ní rántí pé masha allah fitan báwọn fìtínà ni torí tó bá délé tán tẹ̀yàn mọ̀ gbóbìnrin ṣe burú tó ọ̀pọ̀lọpọ̀ máa sáré kun obìnrin ni pé ah mi mọ pé bó ṣe rí ni ah àwọn ti bìlẹ̀ òun kọ̀ lẹ̀ òun tún kọ̀ lẹ̀ wọ́n tún kẹ̀sì mẹ́ta òun tún kọ̀ lẹ̀. wọ́n bá ní one plus one plus one equals to three three yẹn ó túmọ̀ sí open the gate ó ti lọ ó ti lọ nù so agbọ́dọ̀ kíyèsára wàláhì kéèyàn bá tẹ̀lé tàwọn òbí. ẹnìkan kan ní lóbìnrin lé wọn burú bàjẹ́ ni ó dàbí dákẹ́jà èyí tí ìbá tún sọ̀rọ̀ dákẹ́jà èyí tó bá já láriwo ọ̀ọ́ ọ̀ràn dé sọ̀ntorí pé òun ò ní mọ̀ níjọ́ tóbìnrin ọba yọ ọwọ́ wà rẹ̀ máa wò pé kí ni fẹ́ tún so wọ́n bá bẹ̀rẹ̀ sí ní lo àwọn tíkẹ́ẹ̀tì yẹn ọkọ ọlẹ ọkọ ọlẹ ọkọ kò sí kojima sátì má jọ jáde tó bá ti jáde kò sí kojima tíyẹn bá wà máa bínú púpọ̀ tíyẹn sì máa sọ̀rọ̀ bínú púpọ̀ ńgbà tínú bá ń bíyàn ó ti tètè kọyàwó rẹ̀ púpọ̀ jù ọbẹ̀ tà tí àwọn bá ń ṣe bíi wèrè bíi wèrè kó dákẹ́ tó o bá tún lè ṣe sùúrù pẹ̀lú ntọ́ ìbá gbọ́ ọbẹ̀ tà kò fi lélẹ̀. lásìkò yẹn àìjẹ́ dẹ̀! ó tètè kọ ìyàwó lẹ̀. ó rìpọ́ọ̀tù arábìnrin kan fún mi láàárọ̀ yìí wípé ọ wọlé ọkọ ó làwọn ebi wọn ti ẹbí ń bú mi wọ́n gbà yín sàlámù àlékún wọ́n ní kí ni sàlámù àsáwà <laughs> sàlámù làwọn wọ́n ní ìlú kan àwọn wọn pa á <laughs> ẹ̀sọ́rí wọn láwọn ọ̀fẹ́ sàlám àsàlám ọlọ́ọ̀lọ́ nǹkan máa bá yín wọn lẹ́yìn ọlọ́ọ̀lọ́ nǹkan máa bá yín sẹ́yìn náà a sọ pé ọlọ́ọ̀lọ́ nǹkan máa bá wọn ẹ wọ́n ń bú anubá wọn nítorí pa ìkúnlẹ̀ iná nìkan wọn yóò dúró lórí ní sàlámù àlékún iná ni wọn bá fi sọ alùsùn ní sàlámù àlékún ẹni tí wọn ń rìpọ́tù wa ń bú mi pé ẹ̀yin sàlámù àlékún yìí ọ̀kan náà ọmọ yìí nì kí ló ṣe wọn ẹni ọ fẹ́ ní eh, oṣù february wọn sí òun wà nísìn january oṣù mélòó nù wọn ló sì fún mẹ́ta ah, ẹmí ṣe há o torí pé ẹ lè já dájọ́ ẹ lè já dájọ́ torí sẹ́rẹ́ ní tí nǹkan bá máa tètè jọ lójú bá kò lè já dájọ́ sẹ́mi pé tí ẹnìkan ṣe ni wọ́n rìpọ́ọ̀tù yẹn kí lóbìnrin ṣe tó fi gbà á ètò kò ló wá sọ yẹn náà torí tẹ má ṣe há ẹ mọ̀ wọ́ kọ̀ǹkà pé á lù ẹ̀ pa nígbà tí a bá gbọ́ tó bí wọ́n lọ àìsàn ayé àti àlùkìyàmọ̀ ni wọ́n kìíní kódà tó bá jẹ kójú mẹ́wàá lọ pé kó fọ̀. nígbà máa wá ní kí lóbìnrin náà ṣe tó fi gbà inú bá ń bí ẹni tó rìpọ̀t mo ní yọ̀rọ̀ àbí ọ̀nì kankan mi ò. torí kéèyàn mọ̀ bá dá lábòsí wọ́n lè fi obìnrin láàrin oṣù mẹ́jọ méje mẹ́fà kó ti géènì kíkọ́ lẹ̀ mẹ́ta nítorí gbà tí wàhálà bá fẹ́ pọ̀ jù fìtínà yìí ti pọ̀ jù ọkùnrin rí i pé ọ̀pá olóòsì gbọ́ngbọ́n kó òun sálé fún un òun náà ń fọwọ́ lálẹ́ pé nílé mi lọ́wọ́ àmà lé ọ ní màá kọ́ ọ ní ní ó sì kọ̀ ẹni tí kéèyàn abú náà lọkùnrin náà o torí wọn ní kí ọba bẹ́ẹ̀ lẹ́ran wí kẹ́ ẹ bẹ́ẹ̀ lẹ́ran wí ẹwọ́n yóò wàhálà tẹ́ ẹ máa ṣe o tó fẹ́ yà o àbẹ̀ ẹ̀kọ́ ni tọ́mọ kúrú tọ́mọ ga tọ́mọ lọ dẹ́sẹ̀ àwọn bàbá bàbá kan mú dídádi ẹ̀bà adélé kẹ́ adádi kọ́lá mi lákẹ́kẹ́ ya kọ́lá wọ́n ni ni àwọn bàbá àwọn bàbá tí kó ó gbèdì àwọn náà pé ọmọ wa ni ọmọ rẹ ni ìwọ ọmọ rẹ náà láàrin kò tí ì pọ́dún ó ti kọ ìyàwó lẹ́ẹ̀mẹ́ta ọmọ pé sọnù tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni àwọn ọ̀fẹ́ fọmọ fún súnà so ìwọ náà tún wá fi ìsọnù ó tún fi kún fáàlù súnà wọ́n tó yẹ kó ṣe sùúrù wọ́n tó yẹ kó ṣàmúmára ó kọ́ ọgbọ́n tí bàbá rẹ̀ fi bá mọ́mì rẹ̀ gbé ni àwọn mọ́mì náà burú bàjẹ́ náà tí mọ́mì mi bá rá bàbá rẹ̀ mú tó fún tó fún lọ́rùn tó fà mọ́ra pé wọ́n àjọ ṣe fúnra wa lónìí kí wọ́n máa pé ẹ ẹ ẹ mẹ́ta ó dáì pé wọ́n bá sẹ́nu sọ̀gbọ́ kọ́mọ́jà bá báyìí sí ń jà tó bí ọ̀nù o sì ní rí kí bàbá rẹ̀ ó lè ṣe wọ́n náà ti máa kọ́ ọ mẹ́kó kéé tó bá kàn ti bọ̀rẹ̀ dírámù all strangers must be out orúkọ mọ̀jẹ̀ kí wọ́n lọ rí pé ìyàwó ó fi ẹ̀yìn rẹ̀ wọ́n lẹ̀ kò ní í da torí àwọn ọmọ rìpọ́ọ̀tì ká ni so ẹ jáde ẹ jáde gbogbo ẹni tí ẹ jáde jọ ẹ jáde kó lẹ́yìn bá ti jáde ẹ tilẹ̀ bí wọn ló lé mu bọ́ọ̀lù ló lé lọ so ó sẹ́rẹ́ torí ẹlòmíì náà sàdédé kọ́ ìyàwó àfi nítorí pé sojú ẹlòmíì ìbínú pé sojú ẹlòmíì nígbà tó tẹ̀sẹ̀ ṣe wèrè láàárọ̀ yìí ó ṣe ṣe rú àwọn àti táwọn yẹn ń bẹ́rẹ̀ lórí ọ̀dọ́rẹ̀ ọ̀dà òun kọ̀ àìmọye nǹkan lọkùnrin máa ń gbà bóyá nǹkan ìyàwó rẹ̀ kan ni tó bá ti fetí ẹlòmíì tó fojú ẹlòmíì kò ní ṣe sùúrù torí de lè sùúrù à ń bùkátà sùúrù jàmá táàbà ṣe sùúrù ìyàwó kan ní lè gbọ́dọ̀ wà o torí pé wa obìnrin yàtọ̀ sí tọkùnrin o obìnrin àwọn náà yìí sì ṣe èèyàn bú náà bẹ́ẹ̀ ìgbà tí inú kàn bí obìnrin ó lè ṣiṣẹ́ ju ọkùnrin lọ. tí obìnrin náà bá wá di wípé ohun tí ń sìn yẹn ti kú ń bẹ́ẹ̀ wàhálà yóò máa sunkún ni yóò máa sunkún tí yóò máa bọkọ pé à ẹ ẹ má bínú ǹtí ẹ máa ń tó ṣe ha sẹ́mi náà mo ti báyìí sẹ́mi náà mo ti báyìí. bẹ́ẹ̀ni ọlá sùúrù rẹ ní òjì kó tún lè máa kà tí ọba ti lè ṣe sùúrù ìgbà tí ọmọ kà sí nǹkan ní wúlò torí ti kú lọ́dọ̀ tiẹ̀ pátápátá nù torí ẹja máa ṣe sùúrù tẹ bá wo ọgbọ́n tí ń bẹ́ẹ̀ pé mọ́kọ́lẹ̀ nígbà tí ń sin nǹkan oṣù ẹ rí i pé síkímà ńlá ìníṣẹ́rí àtò mọ́ọ̀rọ̀ à ń kó obìnrin lẹ̀ kí ẹ má bàa kọ́ lẹ̀ ìṣẹ́ ló ń bíyàn pé obìnrin yóò lẹ́kọ̀ọ́ ẹnu rẹ̀ dọ̀tí kò lẹ́kọ̀ọ́ kọ́bọ̀ kọ́ lẹ́kọ̀ọ́ àsìkò yẹn gẹ́gẹ́ sọ̀rọ̀ pé lọ́gẹ́ sọ pé ọkọ̀ lẹ̀ tí wọ́n á bẹ̀rẹ̀ pé wọ́n fi ọ̀dà ọkọ̀ lẹ́kọ̀ọ́ a ah, subhanallah òfin ọlọ́run yẹn ó ní agbára tó torí pé ìbéèrè òun ní ṣeéṣe at that very moment tó ti mọ̀ wípé tínú rẹ bá ti rọ̀ ìwọ kan alára tó ń bínú tó ń bínú tó ń bínú tínú rẹ bá ti rọ̀ ọ̀sọ̀ pọ̀ ọ̀kọ́ lẹ́mọ̀ ah, torí pé bí wọ́n ti ń bínú tó ń sókínní tó ń sókínní inú tiẹ̀ ti rọ̀ ó ti lọ́ bọ́ ọrùn sẹ́mu oyè má ẹ̀gúsí aláta ọ̀sẹ̀ kìíní ọkọ mi mo ti máa ń gbóúnjẹ sórí tébù ẹ wá ẹ wá ẹ mọ mọ pé ẹ̀yin tẹ jẹun tẹ tó wẹ̀ kọ́kọ́ wẹ̀ náà tẹ bá tà ń bá sọ̀rọ̀ wọ́n bá sì rí tí ọbẹ̀ yẹn tó tó ayé yẹn tó ń ta sẹ́sẹ́ pàṣẹ sórí ní tó sílẹ̀ kan lọ́lọ́sọ rẹ̀ tó bá tó sọ́rú ẹ̀ ẹ̀ ẹ̀sà kọ̀kọ́ lọ wẹ̀ kọ́ lọ wẹ̀ rẹ̀ ẹ̀sìn mọ́ ẹ tí èèyàn bá ń bínú tó bá wẹ̀ ara rẹ̀ ọ̀rọ̀ wọ̀ àbẹ́ ni rọ̀wọ̀ yọ ọ̀rọ̀ wọ̀. wọn náà bá pé ó kó burú bọ́ọ̀ ṣe ń jẹ rẹ̀ tó máa ṣe ké ṣe irú ẹni kọ́ lẹ́ni ọmọ oúnjẹ nà ọmọ oúnjẹ nà ṣe ọmọ oúnjẹ ọ dá ìdá Islam púpọ̀ but lè ṣe sùúrù o ọ̀gá kan lọ àwọn ọ̀gá wa ni ọkọ ìyàwó lásìkò tí ń sìn àwọn tí wọ́n nítorí pé kọ̀ọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run kọ́ ọkọ obìnrin nígbà tí ń sin nǹkan ṣùgbọ́n ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ tán Umar wa sọ fún bàbá rẹ̀ bàbá rẹ̀ ni Umar ibn al-Khattab radiyallahu anhu bàbá náà mọ̀ pé ọ̀dà ìdílé olùmọ̀ ni wọ́n ń sọ lódò ọmọ mọ̀ pé kọ̀tọ̀ bàbá mọ̀ pé ọ̀dà ó túmọ̀ sí pé. èébì yẹn léèrè kí ló dé tó fi kọ̀ ìyàwó rẹ̀ ṣùgbọ́n kò sí tó burúkú ẹni tó kọ̀ ìyàwó kó bùn àwọn èèyàn rẹ̀ gbọ́ pàápàá jùlọ bàbá rẹ̀ ó sọ fún bàbá rẹ̀ ó mọ àwọn ọ̀rọ̀ kan àtàn ti parẹ́ àmọ́ tó yẹ kó yé wa ìgbà tí ó mọ tí ọmọ rẹ̀ sọ fún pé ń kọ̀ nígbà tí ìyàwó ń sin nǹkan sùn ṣé bàbá ọ̀kárí láyé ọmọ àdànàkú bíi yàrá àwọn ẹyẹ ẹgbẹ tí wọn bá ṣe sùúrù èmi kò ti lé ọdà nù ṣe <laughs> wọn mọ pé ọkùnrin yọ. àwọn ṣe bàbá burúkú ẹyẹ ṣe bàbá rádaràda ó túmọ̀ sí pé nǹkan yẹn bà Umar lọ́kàn jẹ́ kíkọ obìnrin sílẹ̀ nǹkan yóò dùn bàbá tó dáa o tún wá kọ́ ọ lẹ̀ lọ́nà tó fi sẹ́lọ̀ a yóò mú kí ni orí bàbá rẹ̀ púpọ̀ wọn sọ eléyìí ṣùgbọ́n tilẹ̀ ká lọ yìí. Umar wa lọ bí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam nípa tọmọ òun kọ ìyàwó rẹ̀ sílẹ̀ ní ìgbà tí ìyàwó ń ṣe nǹkan sùn. ìyẹn ni pé àwọn bàbá mọ̀ ara wọn pé bẹ́ẹ̀ lábẹ́jù pé bẹ́ẹ̀ ń bẹ́kúbẹ̀ ọlọ́run ọgbà obìnrin nígbà tí ń sùn lọ́wọ́ àwọn wa ní màmá tíyẹn bá ti kọ́ ọ́ náà kí ni ọjọ́ ṣiṣẹ́ kí ni ọjọ́ ṣiṣẹ́ o ni Umar rabi anabi sallallahu alaihi wasallam anabi wa sọ pé murhu falyuraji'ha murhu falyuraji'ha tọpẹ aláṣẹ kíkẹ kọ dá ìyàwó yẹn padà tọpẹ aláṣẹ kíkẹ kọ dá ìyàwó yẹn padà tọ. ìgbà tí wọ́n ní pálásẹ kó dá ìyàwó rẹ̀ yẹn padà kí ni túmọ̀ rẹ̀ aníkọ̀tọ́ kọ́ ọkọ obìnrin lásìkò tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ìròyìn pé ibùdó Umar wá kọ ìyàwó rẹ̀ nígbà tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ó dé tí gbọ́ bàbá rẹ̀ bàbá rẹ̀ gbọ́ ànábì gbọ́ ànábì sọ fún bàbá pé pa ọmọ rẹ̀ láṣẹ kó rẹ̀ padà pa ọmọ rẹ̀ láṣẹ kó rẹ̀ padà nínú òfin ta ni wọ́n ń pa pa fẹ́ẹ́ yọrọ ọjà àhà padà nínú òfin wọn máa ń sọ pé al-amru bil-amri bish-shay hal huwa amrun bih tẹ́bá ní mo pa ọ́ láṣẹ kọ́ ọ pa lágbájá láṣẹ kó tí wọ́n ti pa náà láṣẹ àbí wọ́n ti pa láṣẹ ọ̀pá ọ́ láṣẹ kọ́ ọ pa lágbájá láṣẹ kó ṣe abọ́ tiwọ́ tọ́ ọ̀bá jíṣẹ́ ọ̀tẹ̀ ẹni tí wọ́n ní kó pa láṣẹ sẹ́ni àkọ́kọ́ ti pọ̀ náà láṣẹ pẹ̀lú iṣẹ́ tí wọ́n ní kó jẹ́ fún àbí ò ti pa láṣẹ. nàám ọ̀nà ànábì sọ pé múrò awladakum bis-salati li sab'in ẹ pa àwọn ọmọ yín láṣẹ kí wọ́n máa ṣe sọ̀láàtì tán bá ti pọ́dún méje wọ́n pè yín láṣẹ kẹ́ ẹ pa wọ́n láṣẹ ṣé ọ̀ràn yẹn wá ní sọ̀láàtì lórí ọmọ ọdún méjì tí ó bá ṣe sọ̀láàtì fẹ́ lò ní ẹ ṣe léṣe tó bí ìwà lè ní ìṣòro jẹ́ ọ̀ràn yẹn pa ọmọ rẹ láṣẹ kó dáyàwó rẹ padà ọ̀ràn yẹn ni lórí Umar kọ́kọ́ ọmọ rẹ láṣẹ sọ̀ràn yẹn wá ní lórí ọmọ rẹ kó dáyàwó padà ibi tá à ń lọ. ṣé kò ti ṣe déédéé tí ẹ̀pọ̀ ọmọ aláṣẹ kó ṣe sọ̀láàtì tá a sọ pé sọ̀láàtì yẹn sọ̀rọ̀ yẹn lórí ọmọ títí tóbìnrin padà náà ní sọ̀rọ̀ yẹn ní lórí Ibn Umar ìyapa láàrin àwọn olùmọ̀ wọ́n nítorí pé ọmọ tí wọ́n ní kí wọ́n pa aláṣẹ kó ṣe sọ̀láàtì tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà sọ̀láàtì yẹn ò tí ì jọ̀rọ̀ yẹn lórí ẹ̀ torí jọ̀rọ̀ ni tó jọ̀rọ̀ yẹn lórí ẹ̀ tó bá bàlágà tọ́wọ́ ọdún méje máa bàlágà ńkọ́ yóò dùn bẹ́ẹ̀ lọ́kọ́ tó balaga ajẹ́ pé sọ láti yẹn sọ̀rọ̀ yẹn lórí ẹ̀ torí rẹ̀ páyà àṣẹkù sí nǹkan tó ń tì bá ti balaga ọ̀ràn ẹ̀ ni. bí ẹ bá lọ́wọ́ ipe. lẹ́dàá sọ pé kúlù ìbádìí alladhina amanu yuqimus salah. pa àwọn ẹrú mi tí wọ́n gbàgbọ́ láṣẹ pé kó máa láti dúró kó pa wá láṣẹ ọ̀ràn ẹ̀ ni lórí ẹ̀ káwọn á gbé sọ ọ̀rọ̀ ẹ̀ ní lórí tiwa náà ọlọ́run sọ fún anabi sallallahu alaihi wasallam pé wa'mur ahlaka bis-salati wastabir 'alayha máa pa àwọn ará ilé rẹ láṣẹ kó ṣe sọlá kó sì ṣe sùúrù pẹ̀lú ẹ̀ ṣe sùúrù lórí pọ́ǹpà wọn láṣẹ má dákẹ́ ókè ìgbà tí wọ́n ní kó wọ́n pa wọn láṣẹ ṣẹṣẹ láti wà ní dọ́ràn lórí wọn ọ̀ràn ẹ̀ ní lórí wọn pàápàá jùlọ ẹni tó bá ti bàlágà nù torí ẹ̀ wọ́n ní bí kìí sáwàdà lànàbí ń ṣe pẹ̀lú Umar dá padà kí ọlọ́nfààní rẹ pálásì kọ́dà padà tó bá dé pé ti ní ti bí dáa bí kẹ́kọ̀ọ́ ńgbà ń sìn kó sùn àbí ti mọ́ra tẹ̀ ti ní ìbálòpọ̀ pẹ̀lú ẹ̀ àbí ní méjì tá a pè ní talaqun bid'i kíkọ obìnrin sílẹ̀ níta dáadáa lẹ̀ ni tó bá jẹ́ pé kíkọ obìnrin sílẹ̀ níta dáadáa lẹ̀ bá a bá wí akàjẹ́ ló ni kò ní í fẹ́ kí wọ́n lè tún máa dá padà. nàám tí kíkọ sílẹ̀ wọn bá ṣẹlẹ̀ kí ètò ìmọ̀ pàdánù bìnrin kọ́ dá padà ìbéèrè ni. nàám ní sàrà sọ pé. tó bá jẹ owó olówó haram ló jẹ o. àwa ni dá padà tó bá jẹ owó olówó haram ló jẹ ẹnìkan wá jẹ àwa ni kó dá padà. ẹnìkan sọ pé ẹni mo jẹ owó lówó ìka mi má bẹ̀rẹ̀ ni kọ ọmọ ṣùgbọ́n àmọ̀ pé ọ̀lọ́ jẹ dá padà wọ́n sì kọ́ ọba bá dídá padà àmì pé ni àmì pé ọjẹ́ náà ni kà ń dọ́gbọ́n ni ní ìsìn wọn ò gbọ́dọ̀ kó ti bí sítọ̀ wá kọ́ ọ lẹ̀ ń kíkọ́ ọ lẹ̀ ti bí dà kò ní jẹ́ kíkọ́ ọ lẹ̀ ni. apákan náà olùmọ́ni kò ní jẹ́ kíkọ́ ọ lẹ̀. nítorí ànábì Muhammad sallallahu alayhi wa sallam sọ pé man amila amalan laysa alayhi amruna fahuwa wọ́n tó bá ṣiṣẹ́ kan tí ìsàwọ̀lá pàṣẹ kò sí á dà padà fún. ìgbà tó ti takò àti ànábì tó takò tọ́lọ́ àti dá padà fún kọ̀ wáyé. àwọn olùmọ̀tọ́ wa pọ̀ jù nínú ìsìn àwọn ni kí ni ìtumọ̀ dá padà ìgbà tí ọ̀ wáyé. wọ́n fẹ́ kẹ́yìn ní ọ̀daràn kí ni ìtumọ̀ dá padà kíkọ́ ọlẹ́wọ̀n wáyé àmọ́ dá padà. pé wọ́n sọ pé ala amúrú bẹ̀là amúrí bẹ̀là ẹ̀rọ̀jà dẹ̀lẹ́yìn lónà alẹ́ wọ́pọ̀ àṣẹ táwọn ẹ̀bí pa pé kí wọ́n pa Ibn Umar kó dá ìyàwó ń padà ẹ̀rí ni lórí pé kíkọ́ ọ̀nà tó ti pé tàdágá lẹ̀ ni ó ti sọ. ọ̀sẹ̀ wọn á ní kó dá padà kí ló ti fẹ́ dá padà. àbí òye wa bí nísìnyí ó ti wẹ̀wù ó ti wẹ̀wù ó ti wà ní ẹ̀sọ́ fún kọ́ wẹ̀wù ẹ̀wù onítùwọ̀ mọ́ àti ẹ̀sìn wèrè àkàpọ̀ mélòó mo fẹ́ kàn wọn kú fún wa wọ agbada wọn tún ní wọ agbada ní wọ agbada báwo wọ agbada mélòó mọ fẹ́ wọ ní ìgbádùn torí ẹ̀ so ìgbà tí wọ́n ti pa láṣẹ pé kó tún dá padà ó túmọ̀ sí pé ó ti kú lọ́wọ́ rẹ̀ tẹ́lẹ̀ dá padà ń túmọ̀ sí pé kíkọ̀ tọkọ̀ ọ̀lẹ̀ ti fẹ́ kí wọ́n á láǹfààní dá padà èèyàn fẹ́ sẹ́yìn lẹ́nu kó dá padà wọ́n láǹfààní rẹ̀ ni pé sọ̀rí àgbà kápẹ́yà pẹ̀lú ìyàwó wa lórúkọ páàkọ sílẹ̀ nígbà tó ń wà nínú nǹkan oṣù ìyàwó lọ́wọ́ kọ́ máa jẹ́ nígbà tí bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ dá padà kó jìyàwó ṣùgbọ́n kíkọ́ ọ̀lẹ́ ń tún ṣẹlẹ̀ tọ́lá tó wá kọ́ lẹ́yìn rẹ̀ gbọ́ bó ṣe kọ́ ìyẹn ni pé ilé ti sọ o àmọ́ dá padà kó jìyàwó nítorí tẹ́ bá kó obìnrin kíkọ́ ọ̀lẹ́ kan wọ́n á máa sọ pé talaqur raj'i kíkọ́ ọ̀lẹ̀ tá a tún lè dáradà ni tẹ̀lé àtúkọ̀ ọ̀lẹ̀ méjì wọ́n tún ní talaqur raj'i kíkọ́ ọ̀lẹ̀ tá a tún lè dá padà ni o ti wá dá padà ẹ bá kọ́ ọ̀lẹ̀ kẹta talaqun ba'in kíkọ́ ọ̀lẹ̀ tó ṣe pé yọ ọjà gbogbo ti ń bẹ láàrin yín lájà tán ni khalas ó tún dà láyra àyàfi tóbi lè má lọkọ̀ táwọn náà jọ gbégbégbégbégbégbégbé tí nǹkan kan fẹlẹ̀ láàrin wọn bọ́lá ń kú àbọ̀ ń kọ́ rẹ̀ wọ́n sọ sọ sọ ọkọ̀ ọkọ̀ ló fẹ́ mọ́ ìwọ náà bá tún rìn pàdé rẹ̀ gbá ìwọ náà tún sì wù mí o kò sí wàhálà ẹ tí wọn náà ń fọlú ẹ torí ẹ kálukú ọ ṣọ́ra ẹ ló máa kó obìnrin kọkúkọ tán ẹlẹ́yìn sọ̀rọ̀ láàrin nípa tí a lè múrùú fẹ́ẹ́ rọ jẹ́ ìháyè olùdarí tó lágbára tó pọ̀ ọba ṣe kí ànábì ni tọ́ tọ́ba tí wọ́n á di rẹ̀ padà ìyàwó yẹn a máa bẹ lọ́rọ̀ rẹ̀ hátà tọ́tùkọ̀ títí tí nǹkan oṣù rẹ̀ tí ó fi tán tí àwọn kásìkò nǹkan oṣù lọ́kọ̀ ó mú lọ́wọ́ títí tí nǹkan oṣù ó fi tán tó ń mẹ́ta ṣèlò yọ ọmọ rẹ̀ lọ́dọ̀ rẹ̀ títí tó tún fi ṣe nǹkan oṣù míì lóṣù míì tó bá tún ṣe nǹkan oṣù míì tó ń mẹ́ta tọ́tùkọ̀ títí tí nǹkan oṣù ó tún fi dá tó ń mẹ́ kó dì mú kó jọ máa ṣẹṣẹ mí lọ́kọ láyà wọn lọ. wa in sha'a talaqa qabla an yamas tọ́ba wá wù kọ́kọ́ lẹ́ngbà kó tó di pọ́tún ní ìbálòpọ̀ kan pẹ̀lú ẹ̀. eléyìí túmọ̀ sí pé ẹni tó bá kọ ìyàwó rẹ̀ lásìkò tó ṣe nǹkan oṣù lọ́wọ́ padà padà káfí parí nǹkan oṣù yẹn tó bá ti parí nǹkan oṣù yẹn lẹ́tìjọ́ máa gbé onísùnmọ́ ọ́ títí tí ó tún fi ṣe nǹkan fún mi tó bá ti ṣe nǹkan fún mi tí ìmọ̀ràn bá dé ọ̀ gbọ́dọ̀ fún ma tó bá fi kọ́ lẹ̀ ọ́ wá sí sẹ̀kọ́ nàmbà tù ní. adé pé nǹkan fún mélòó ló ṣe kó tó tún láǹfààní àti tí méjì ní abẹ́yọkun ẹ̀yọkan nù tó rárá kó bá ti sálámà ní ọkọ̀ nígbà tó kọ́ ọ lẹ̀ o tí a pé nǹkan oṣù rẹ̀ náà ló ti wà ẹ̀hẹ́n ó jẹ́ ọparí rẹ̀ yóò wá ṣẹ̀ṣẹ̀ ṣe nǹkan oṣù kan nísìnyí afresh tó bá ti wá sí tí bàbá wa fẹ́ kọ́ ọ lẹ̀ nísìnyí o lè kọ́ ọ lẹ̀ tí bàbá fẹ́ dìímú o lè dìímú bẹ́ẹ̀ sì máa kọ́ obìnrin nù o. فتلك العدة التي أمر الله أن تطلق لها النساء eléyìí ló ń kà tọ́lọ̀ ń pa wá láṣẹ ká máa tẹ̀lé ńgbà tá a bá kọ obìnrin ẹ̀mí kọ̀ wọ́n lẹ́ tó ń sin pọ̀ sí láti jẹ́ kí wọ́n mára wọ́n sì mára ẹ̀ níbálòpọ̀ pẹ̀lú wọn gbaná lẹ́ kọ̀ wọ́n lẹ̀ ẹ̀ jẹ́ wọ́n sin pọ̀ sí lẹ́yìn ìmọ̀ra tí wọ́n ṣe ń ẹ ní ìbálòpọ̀ kan pẹ̀lú wọn mọ́. tó tẹ́ ẹ bá fẹ́ láti kọ̀ wọ́n ní kíkọ́ ọlẹ́ nọ́mbà two ní kánjúkánjú ìgbà náà lẹ́ tó tún lè kọ́ nọ́mbà two. obìnrin tó ṣe nǹkan oṣù ń fi àrídà kíkọ́ ọlẹ́ kejì tó bá ti parí tó bá ti ṣe ìmọ̀ra láì jẹ́ pé wọ́n ti súnmọ́ tọ́ba fẹ́ kọ́ lẹ̀ nàmbà kiri wàá kọ́ lẹ̀ nàmbà tù mo rò pé yé wa àmọ́ kí ló dé o fi gbọ́dọ̀ ná tako pé tiri ẹyọ kan náà ti tó láti kó obìnrin ọlọ torí tẹ bá ti lè kó obìnrin náà nìyí tó fi ṣe nǹkan sọ alákọ̀ọ́kọ́ ẹ sọ pé ẹ dá pa ọ parí ó sì mí ó tún bẹ̀rẹ̀ nǹkan sùn ẹ̀ ń tí ìwé ràn ẹ̀ sọ pé ẹ dá padà ó ti ṣe nǹkan oṣù ẹlẹ́kẹta ó fi parí ẹ̀ sọ pé ẹ dá padà faqad banat minka baynunatan sughra obìnrin yẹn ti dàjòjì sí ọ báyìí àmájòjì kékeré ó lè fẹ́ padà àmọ́ pẹ̀lú sọ̀dáàkì tuntun ó tuntun fẹ́ lọ́dọ̀ bàbá rẹ̀ àmọ́ tó bá fẹ́ padà ń sẹ́wọ̀n kí kíkọ́ ọ̀lẹ̀ kan ló ti kọ́kọ́ ṣe ó sùn sọ pé jì péré kò pé mẹ́ta mọ́. ọmọ kó dá padà ọmọ kó tún fẹ́ kí ló tó tún waste owó and energy. wọn ní jẹ́ parí ìdá rẹ̀ tó sọ pé ọ̀dọ́ padà wọ́n sọ pé ah màá níbi láti ní discussion pẹ̀lú dáadé mi discussion kọ discussion ni tọ́kùnrin bá sọ pé ó ń jápa àwọn dà padà náà tí ọba ti parí ìjà àti ọba sílá tó fi parí rídà ọba ọmọ ọlọ́nu. wọ́n sọ pé bíá bíá tún padà náà because you see stone ibikíbi tó bá ti dá ló máa ń lúgọ sí kò sí wàhálà òun náà gbà but now wọ́n san sọ̀dá kí five hundred thousand. lọ́wọ́ <laughs> pé ìwọ náà kọ̀ gbọ́n. so eléyìí jẹ́ bó ti jẹ́. nínú lọ́yà kan tí imam muslim àkọ́kọ́ alákọ̀ọ́kọ́ yẹn alimami al-Bukhari àti Muslim ni wọ́n gbé jáde nínú ẹgbàá wa imam Muslim gbà wá anábì sọ pé mọ́fò fẹ́lẹ́ rọra jẹ́ àhà ẹ̀kọ́ aláṣẹ kọ́ da obìnrin padà ó ha tọ́hìrán ẹ̀wọ̀n hàmìrán lẹ́yìn rẹ̀ tí ọba ìyẹn ni pé ní àsìkò tí a tún lè kọ obìnrin sílẹ̀ bẹ́ẹ̀ ní jẹ́pẹ́ sọ́lọ̀ òun náà ní kẹ́ kọ́ lẹ̀ nígbà tó lóyún. bàbá àjẹ́ pé lánàá lánàá àbí lónìí olóyún náà ó ti máa ní ìbálòpọ̀ ó sì ti lóyún lọ́wọ́ àsopọ̀ kọ́ lẹ̀ ọ̀sán. nítorí pé olóyún ọ̀rọ̀ rẹ̀ clear. àsìkò rídà tiwọn náà ni kí wọ́n bí oyún wọn tó bá ti bí oyún wọn wọ́n ti free wọ́n gbé pọ́ǹba lòun ṣe kankan kò lé nǹkan kún kò lé nǹkan kún ọmọ náà ni ọmọ kan náà ni àbámọ́ tuntun tún lè jọyìn lẹ́yìn oṣù mẹ́ta tó ọmọ kan náà ni ẹjọ́ bímọ tọ́ba tán ó túmọ̀ sí pé rìwáyà hàn wá pé ẹni bá kọ obìnrin náà sílẹ̀ nígbà tó wà ní oyún kan tọ̀lá kó ń tọ́lá òkùtọ́ bá súnà mu ni. kan ní ká ah, bóun ṣe máa kó obìnrin oyún à ah, fine fine wọ́n kọ sílẹ̀ fine fine torí pé kí ni ìgbà tó kọ́ lẹ̀ ní oyún yẹn kọ́tàkó súnà súnà ni. ta ló ta tọ́ba ti bímọ ó lè jẹ́jọ́ mẹ́ta ló kù tó ìbímọ tọ́ba tán ó sì lọ́ba ṣe sùúrù. oyún nǹkan sì lè dìtẹ́kì pọ́sẹ̀pọ́sẹ̀ kan ni tọ́ ọlọ́run ọlọ́. oúnjẹ ọba tó bí ma tọ́ba sì lọ fọ́ dànù ọtún dáràn. obìnrin burú bàjẹ́ ó lè sọ pé báàlù ọmọ àjókòó bá tọ́jú ọmọ olórí ibú o ni wọ́n àjókòó ti oṣù mẹ́sàn-án kínní. wọ́n fọ́ kínní dànù jáde láì ṣègbè. bẹ́ẹ̀ ló fi fi ọlọ́pàá mọ́nu o yóò torí pé òun àtọkùnrin yẹn àwọn ọ̀fẹ́ra àwọn ọmọ ẹlòmíì gan yóò máa máa gbé oyún ọkùnrin yẹn lọ tí ò ti hàn tọkùnrin ò ti mà lọ́nà sọ pé wala yahillu lahunna an yuktumna ma khalaqa Allahu fi arhamihinna in kunna yu'minna billahi wal yawmil akhir kọ́tọ́sà obìnrin kí wọ́n gbé ń tọ́lọ̀ ti dá sínú àpò bí wọ́n pamá. torí pọ́pọ́ bá kọ́ lẹ̀ kó o ti jẹ́ pé oyún ti wà ń bẹ̀ kọ́ máa parọ́ àti bá kẹ́ gbọ́ ọ bá gbọ́ ọ tẹ̀sí gbọ́dọ̀ gbẹ̀ndà òkè á máa gbọ́ èyí sọ lè lọ ẹ̀ dànù nígbà tọkùnrin ọmọ ṣùgbọ́n náà padà hàn pé jàǹbá tó fi sọkọ ni wọ́n ẹlòmíì ọkàn máa rọ ròǹbó ń dojúmọ́ ni kí ló ń fi ròǹbó ṣe kọ̀ọ̀kan yín ó sì kà mí <laughs> ó ní ó ní bàbá òfin lọ́ọ́ mi ń dá sí lọ́kọ̀ rẹ pa wọ́n wá ẹrù ẹrù òròǹbó gẹ́lẹ́mà sílé yọ kàn máa fún mu ni láì mílíkì gbogbo ìgbà máa fún mu yọ máa fún mu kọ́kú fura ọdún kìíní ọdún kejì ọdún kẹta ó fẹ́ bí máa ń tiẹ̀ ni ọlọ́run mú wá ni àlọ́ ló ló ń lékọ́ lọ́wọ́ mú wá. tìfi lọ bí ọdún mẹ́rin lọ́dọ̀ ọkọ ọkọ náà ọlọ́run mẹ́jọ náà ọkọ wa ń ọmọ kan <laughs> òun ti lọ kọ́ lọ́dọ̀ máa ń parí láti máa fọ́rọ̀ ń so ṣíṣe sọkọ níjàmbá kọkọ lóòótọ́ fura nǹkan ti ṣe torí ẹ̀ eléyìí túmọ̀ sí pé wọ́n sì torí pọ́kọ́ kọ́ ọ̀lẹ̀ kọ́ wa pọ̀ ọmọ ọlọ́mọ wọ́n sì torí pọ́kọ́ kọ́ ọ̀lẹ̀ kó sọ ọmọ ọlọ́mọ lẹ́sì ọlọ́wọ́ ọba sì fẹ́ wáyé náà náà máa rí i pa gbogbo ọmọ kò ní wáyé ni. ọmọ mi gbogbo oògùn tó ń lò kọ́ mọ́ bá wáyé yóò kọ́ wa ni ìtòbí gbogbo lọ́sẹ̀ẹ̀sẹ̀ lónìí wọ́n kàn wọ ìnumọ̀lẹ́ ni èmi ń bọ̀ mọ́ ń bọ̀ náà ni ẹ̀rí táwọn ọ̀fẹ́ sàpèká ọmọ ilé àbẹ̀ ń tọ́lọ̀ ọ̀bá ní dá bẹ́ẹ̀ wọ́n ní abá ṣe lò lọ́ba plus kò sí wàhálà èyí tí ó wà ń bọ̀ tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé àwọn olóyún wọ́n lè kọ̀ wọ́n lẹ̀ nígbà tí wọ́n lóyún. sẹ́rí atọ́ àìsàn máa ń rárá wa létí àwọn obìnrin náà ẹ̀kọ́ gbọ́n jù níbi tá à ń bá fẹ́ kọ́ńtínúìtì fún ìgbéyàwó àwọn obìnrin náà ẹ̀kọ́ gbọ́n jù. sẹ́rí àwọn ọkùnrin yẹn kì í ṣe nítorí pé àwọn àbàjọ́kùn o ara máa kàn án díẹ̀ torí pọ́kùnrin ń bí à responsibilities tó pọ̀ ìkanra máa ń bẹ fọ́kùnrin díẹ̀ pàápàá jùlọ tó bá lọ bálà ìmú orí obìnrin pàdé gbogbo bí wọn ṣe ń ṣe wàhálà tó ń lọ tó ń bọ̀ tó ń rí kó lè dáa tí o bá ní consideration fún ọ á ìkanra máa bẹ díẹ̀ fọ́kùnrin ìdí nu gbogbo àwọn tóbìnrin expect kọ́kọ́ máa ṣe ká máa ṣe ọkùnrin ò lè ṣe o because ẹ máa ronú nǹkan púpọ̀ tó àwọn ajú ti yín tẹ́ ẹ gbọ́dọ̀ ṣe kí lèyìn ó lè tòrò. òun ó sì lè máa gbé ẹ̀ tí ṣe báyìí ẹ̀ tí ti ṣe báyìí ok sáwọn kí tinubu bá bí ọpọlọ tó bá bẹ́ẹ̀ mọ́ fi ṣe. òun lọ obìnrin ló yẹ kó ní sùúrù gan obìnrin ló yẹ kó lámúmára gan obìnrin ló yẹ kọ́rọ̀ ẹnu rẹ̀ dáa obìnrin ló yẹ kó máa ronú ẹjọ́ lè padà já sí tìgbéyàwó ìbá bàjẹ́. sòtí ọlọ́run bá ti kóbìnrin máa ṣe. So, ìgbéyàwó máa pẹ́. àmọ́ tóbìnrin bá jó ń gàràgàrà kìí pẹ́ o kìí pẹ́ rárá. ó náà lè padà wá gbọ́n but ó lè ti dọ́dọ̀ ọkọ ẹlẹ́kẹrin. sòkè aláǹfààní tó rí mú bẹ́ẹ̀. ọ̀wà ló máa twenty four ó ti dọ́dọ̀ ọkọ ẹlẹ́kẹrin. twenty years ló sì lọ́lé ọkọ alákọ̀ọ́kọ́. èyí ni pé each year for husband. <laughs> so nígbà tí ìbá ara tó táàtì wọ́n ti ní ọkọ mẹ́wàá obìnrin yẹn kọ́ gbọ́n obìnrin yẹn kó ní sùúrù gbogbo ibi tó bá gbọ́n láyé tí máa ń wọlé ọkọ rẹ̀ yóò rí tọ́ mọ́lẹ̀ gan tó bá bójú ẹ̀yìn tó wọlé bàbá rẹ̀ yóò mọ ẹrí bí ìgbà tó ń múná lọ mẹ́jọ̀ọ́júmọ́ kìí sì kó ń múná lọ torí pé ìdùnnú rẹ̀ wà bí apádà síbú ni kò padà síbi. Si bàbá àtìyá rẹ̀ ń gan àwọn náà ń bá rí dùnú ń bẹ̀ tó bá ti lè padà síbì yóò padà dá àmọ́ kó kùn dùdù ni toróbì kan ò sí tọ́ra máa lọ ilé ọkọ tó wù pé kọ́ máa padà wá ló kọ pé wọ́n kọ́ lẹ̀ ẹnì tóbi gan ọmọ sọ púpọ̀ lẹ ti ṣe tó fi wá dì báyìí ọjọ́ mi ni sùúrù ni àmọ́ téèyàn bá wá gbọ́n lẹ́yìn tí nǹkan bàjẹ́ ọgbọ́n kìí sábà lóòrìn lọ títì torí ọlọ́run dákun kọ́ wa máa ṣe wa máa ṣe nítorí pé ayé tẹ rí yìí ẹ̀yin lè pass ọmọ yín lè má pass tó ẹ máa ṣàgbépa àwọn ọmọ yín náà torí ìyẹn ọ̀dá wà láyé ẹbí ọkùnrin ẹbí ọmọbìnrin challenges ńlá ni challenges ńlá gidigidi ni ẹ sì tẹ bá mọ́kọ ọmọ yín lọ́tà yín máa nsaba sábà ṣe sábà bíi káwọn ọmọbìnrin wọ́n ti ṣe àgbákò kíkọ̀ọ̀lẹ̀. nítorí tí ọmọkùnrin tó fẹ́ ọmọ yín bá ń ro ìwà yín àti fẹ́ yín kò ní fẹ́ràn o ọ̀rọ̀ tí ò tọrọ ọkàn lè yí mọ́mọ lọ kó dàrú mọ́mọ lọ ẹ rí wọ́n sọra wọn di bí irọ́ yín ẹni tó ti tọ́ bí tí wọ́n máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú rẹ kódà ní yorùbá lẹ́vù ó lè máa lọ yín fún ọ. kìí ṣe kí wọ́n gọ̀ ọ́ torí wọ́n tún ìjókòó ọmọ wọn ṣe nì nítorí ń tọ́ bá burú tọ́ bá bàjẹ́ ó lè ro ti bàbá wọn. Ah! ó sì ní bàbá tó dáa ẹ̀ nífẹ̀ẹ́ sí nǹkan tí ń fi di ẹ̀yẹ̀ tẹ́ bàbá wọn àwọn sẹ́yìn náà máa ń ṣẹ̀ṣẹ̀ pé wílígáàsì kan ní yín ọmọ ta ní yín tí ọba sọ́ra ọ̀tá lura wa ní bàbá ìyàwó <laughs> ẹ mọ̀ pé ọmọ rẹ lọ́n ba lè rẹ jẹun ó kéré ju ọ̀rọ̀ ní ti tọrọ ọkọ ọmọ sọ pé àwọn bàbá rẹ ọmọ ta wọn bá lọ pè wọn wà ẹsẹ ìdùnnú la mọ̀ fi máa gbọ́rú ẹ̀ ìbànújẹ́ ló fi máa gbọ́rú ẹ̀ tí bá ti fọmọ lọ́kọ bẹ́ẹ̀ bá níwà ẹ lọ́kọ wà. bọ́ọ̀rọ̀ ẹnu yín bá dọ̀tí ẹ lọ bọ́ọ̀ṣì ẹ̀ nítorí kékeré lè tún dòkò yín ọ so ẹ sì má jẹ́ kó jẹ́ pé ẹ̀yin ìyá náà torí pé ọmọ ọkọ kó wá di pé ọmọ ọfẹ́ sọ di dàda ń sọkọ tó fún pé ń tọ́ máa hù níwájú àwọn ìyá mi náà tún máa balẹ̀ ọkọ ọmọ wọn jẹ́ báwọn ọkùnrin àwọn àdá burúkú kan ń bẹ lọ́wọ́ rẹ̀ oní àti kíkọ́ ọ̀lẹ̀ tó bá lọ lò ó wàláhì gbogbo ń tà ń dunnú sí ó dìbà ń jẹ ẹ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn àna yín yẹn ẹ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn ẹ má máa wo wíwá tó wá níjọ́ àkọ́kọ́ tí ó tọrọ ọmọ yín ẹ̀yìn ìgbà tó fẹ́ ọmọ yín tán ṣé ẹ mọ̀ pé ẹni tí ń wá ò tí ì bọ́ sí lọ́wọ́ ẹni pẹ́pẹ́ fúrú ṣe pọ̀ lẹ́yìn ìgbà tí nǹkan ti bọ́ lọ́dọ́ bá ní pẹ́pẹ́ fúrúrú tàná ní òṣè à àwọn máa fi burú o ẹ máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ògbó ọlọ́run àrùn yóò sì máa tòrò torí di lẹ́yìn èèyàn kan ẹ máa fẹjọ́ ìyàwó yín sùn yà wọn àwọn ìyàwó tí wọ́n bá sẹ̀yìn bàbá ìyàwó tọ́lọ̀ máa ní kó rí tiẹ̀ náà pé tí ò jẹ́ pé ẹni tí ń hùwà bí amúgbó irú wọn náà kí n máa fẹjọ́ sùn wọ́n nítorí ẹni tó bá fẹjọ́ ìyàwó rẹ̀ tó bá ti sùn yá rẹ̀ ó fẹjọ́ kàfùnkà ni. olóòtú dání. yàtọ̀ sí kọ́ni pé bàbá lọ fẹjọ́ sùn ẹni àwọn bàbá tó bá gbọ́n náà yóò ní sóòtì sọ fún ya rẹ̀ ní ti sọ ọkàrí láyé mọ́jọ ọgbọ́n o <laughs> torí pé ọ̀fẹ́ kọ́ ọmọ wọn lò fún ilé ọkọ tó bọ́lá ọba akọ́yàn máa ṣe gbogbo ń tán ní ọ̀tọ̀ ló ti ṣe kó tó ara ẹni kọ́ ọlọ́gbọ́n gbà tí nǹkan ti dàrú gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ká níbẹ̀ lọ́n tó ǹjẹ́ ó jẹ́ kí lẹ́yìn ọmọ àtò kọ́ máa dùn ní kọ́lọ̀ ǹjẹ́ ọmọ àṣẹlẹ̀ sùúrù ìfaradà ìfọwọ́wọ́nú àmójúkúrò àmójúnù tí ìgbéyàwó fi máa di nǹkan tó lóòrìn tẹ́mi rẹ̀ máa gùn kọ́lọ̀ ọba kò fi sáàrin ilé kálukú wa. sọ àdúró ń bì á bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn rìwáyà tó tún tẹ̀lé lọ́jọ́ mi pẹ̀lú ògbọ́lọ̀ abẹ́lẹ́ wọn bẹ́ẹ̀ lẹ́dàá wa kọ́lọ̀ ẹlẹ́dàá wa kó tún ilé oníkálukú wá sí ọlọ́ọ̀lẹ́dàá wa kó má jẹ́ kárí ọ̀sẹ̀ tán njẹ́ ó máa ṣẹlẹ̀ tí lówó fi máa dùn tí ó máa dáa oníkọ́lọ̀ ọjọ́ máa ṣẹlẹ̀ ètí ó máa ṣẹlẹ̀ tí lówó máa kan tí ó máa korò tí ó máa bàjẹ́ ọlọ́dàkùn wọ́n ṣàdánwò fún wa ọlọ́ọ̀lẹ́dàá wa kó tún wá sí ibi tá a kù sí. subhanakallahumma wa bihamdik ashhadu an أستغفرك وأتوب إليك عليكم السلام obìnrin ti ọkọ ti kọ́ lẹ̀ ọ̀rẹ́ sọ ìdá àpọ̀kọ kọ̀ lẹ̀ ìdá yẹn ti pè ọkọ bá tún kú. báwo wò ṣé obìnrin tó ṣe pé ni àbẹ́yìí tí èsì ìyàwó máa rárá nítorí tó wá kíkọ́ lẹ̀ alákọ̀ọ́kọ́ ni àbí kíkọ́ lẹ̀ lẹ́ẹ̀kejì tá a pè ní tọ̀lẹ̀ ọkùnrin rọ́jòrì ìyàwó náà wọ́n sì tún jẹ́ sọ́kọ. torí pé ar-raj'iyyatu zawjatun ma damat fil 'idda ẹni akọ́lẹ̀ lọ́kàn àbí méjì ìyàwó náà sì ni lópin ìgbà tí ò bá ti parí 'idda. a pé ìdí akẹ́kọ̀ọ́ ọ̀lẹ̀ tí wọ́n ń ṣe tẹ́lẹ̀ wọ́n pati láti wákàtí tọkọ ti kú wọ́n bẹ̀rẹ̀ ìdí àpọ̀kọ̀ kú oṣù mẹ́rin àti oṣù mẹ́wàá àti ọjọ́ mẹ́wàá torí pé ìyàwó làwọn náà wọ́n sì jogun ọkọ wọn bí ẹ bó ṣe jẹ́ pé tó bá pa àwọn náà ni wọ́n kú nígbà tí wọ́n ń ṣe ìdá yẹn lọ́wọ́ ọkọ wọn náà jogun wọn torí pé ìyàwó náà wọ́n sì jẹ ojú ọ̀nà àti kúrò lọ́dọ̀ rẹ̀ ni wọ́n wà wọn àti kúrò àwọn tó wáyé pé ìjà ti kọ́ ọ́lẹ̀ ni tọ̀lá ọ̀nba ìnàn kíkọ̀ ẹ̀ ti pé mẹ́ta so irú àwọn eléyẹn àyídà tí wọ́n ń ṣe lọ náà ni wọ́n parí mo ní fẹ́ ìdà pọ́kú torí pé ẹni tó kù ń sọkọ fún wọn mọ́ àbí òye wa ìdà wọn kọ̀ mí lẹ́ǹkíkọ̀ ọ́lẹ̀ tó ti pé mẹ́ta ni wọ́n fò wọn ò ní jẹ́mi tí ó fi àrídà pọkọ kú torí kìí sọkọ wọn ló kú. ìyẹn tá a bá ṣèwádìí tá a rí pé ọkùnrin yẹn ọ̀sàdédé sọ kíkọ lẹ̀ tó ti kọ̀ wọ́n lẹ̀ rí tẹ́lẹ̀ di mẹ́ta nítorí pérépé òun ṣàárẹ̀ àárẹ̀ ilé já síkú òun sì fẹ́ kó dúkàǹtàkàǹtà yóò jogún òun. ọ̀rọ̀ kọkùnrin mi lè fẹ́ wọ́n kàn sọ kíkọ́ ẹlẹ́ǹdì mẹ́ta pé kọ́lọ́s á ìkàlẹ̀ lómi. obìnrin kan ti ń bọ́ pé for more than forty years náà wàá fẹ́ kó jogún rẹ̀ sẹ́ni kí làbúrúkú ni. ní ìsísẹ́ ìwé ṣiṣẹ́ ìjọba tamsin ó ṣe thirty three years of service ó ti gbáṣẹ́ láti twenty seven years wọ́n sì thirty three years of service. ṣé ìjọba fún ọ lẹ́tọ̀ rẹ̀ parí àwọn òní fún ọ? wọ́n fún ọ káàtó wa péyàwó obì gbogbo ọmọnú rẹ̀ fún fa. wọn náà ti jẹ gbogbo ẹwà rẹ̀ bíi búrẹ́dì fa. ó lò ó ó fi di pàǹdùkú fa. ó fi tójú rẹ̀ dẹ́tò yìí pé masha Allah la quwwata illa billah ń dẹ́tò ọkọ fẹ́ ó lọ títí ẹ̀kẹ́ rẹ̀ fi sábà mu. wọ́n á rí i pé wọ́n sáré àárẹ̀ ilé já sí kó á rí kọ́lọ́f méjì lọ́wọ́ àtẹlẹ́ àbí pẹ̀kẹta ọlọ́run ọba fábọ̀sì tábà wádìí bẹ́ẹ̀ tá a rí pé ní tó ṣe mu tó irú obìnrin yẹn yóò jogún rẹ̀ pọ̀ fẹ́ bọ̀kù torí kíkọ́ ọlọ́tọ̀ kọ́ ọlọ́run kíkọ́ ọlọ́ àbòsí ni wọ́n ń pè é ìjọba àwọn. Aleykum salaam. بني يمين الله بل سجى صفات الله bọ́ọ̀ ni yaminu Allah ti jẹ́ sùfàtù. torílẹ̀èdè larba yaminu Allah ó lè túmọ̀ sí ọwọ́ ọ̀tún ọlọ́run yaminu Allah ó lè túmọ̀ sí ìbúra ọlọ́run so ewu lọ fẹ́ mẹ́ẹ́. sọ irú eléyìí tọ́ba ti rí dájú pé tí mo fẹ́ fi búra ìròyìn ọlọ́ọ̀ni mo lè fi búra ṣùgbọ́n màá mọ̀ dájú torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ò jẹ́ ìròyìn ọlọ́ọ̀ látàrí àwọn èèyàn fẹ́ ṣe ṣáínṣáín náà náà rọ agbọ́lárúbá táítáí wọ́n lè gbogbo ní ìsara rẹ̀ wọ́n mọ̀ kí bọ̀ wọ́n kó wa wọ́n lè fi ẹnìkan tó fẹ́ béèrè ńjọ́ kan ní tẹ̀ ti gbàgbé lárúbá tó sọ ó sá sọ ọpẹ́ kí n tó gbọ́ ẹ kí ló gbà lérò tó yorùbá ní bábọ̀ mo rò bí yorùbá náà ní tó ń sọ lọ́wọ́ àṣà ń sọ ń sá ń dára sí i ṣé ìdí ogun ẹ̀ ló ń sọ lọ́wọ́ ni alárúbáwá lọ́dẹ̀ ọba máa sọ yorùbá tó gbọ́n because ó yẹ pẹ́pẹ́ àti bẹ̀rẹ̀ dópin náà arabic ló fi béèrè ebi wọ́n gbọ́ arabic ẹ̀yẹ́ ìwọ ní ṣáṣá olóògbé lọ́mọ sí i fún ọ máa ń tọ́fẹ́ wí gan so inú kò sọ yorùbá àbí kò sọ arabic àbí kò sọ english rẹ àbí kò sọ hausa rẹ ìwọ là ń kì í bọnú eléyìí lórí irọ́ nítorí ọgbọ yìí. sọtẹ wá rí tí nǹkan bá ti jẹ mọ́ náà a rí dájú ìròyìn ọlọ́run lélẹ́yìí màálà lẹ́tọ̀ fi búra orúkọ ọlọ́run lélẹ́yìí màálà lẹ́tọ̀ fi búra nítorí pé téèyàn bá mọ̀ dájú yóò di pé ìyẹn fi ń tí ì so ìròyìn ọlọ́run ròyìn ọlọ́ sọkọlọ ń sànù wa tó a lè sọ pé ẹlẹ́bi nafsi biyadihi tó tó ẹ ti fi àwọn ìròyìn púpọ̀ ẹ ti fi rìn lẹ́mẹ̀ tó pé ẹ̀mí mi ọwọ́ ọlọ́run lọ́wọ́ ẹ fi rìn lẹ́ fọlọ́pọ̀ lọ́wọ́ ṣùgbọ́n bí ọwọ́ o yadun taliqu bi jalalihi wa azimi sultanihi àwọn ọmọ bó ṣe rí àmọ́ wọ́n tó ṣe rẹ́gí pẹ̀lú títóbi ìjọba ọlọ́run àti bí ọlá rẹ̀ ti ṣe gbangba. tó bákanáà wàlẹ́dẹ́ ibi yẹ́dẹ́ fi mọ́lùk wàlẹ́dẹ́ ìhùwà yuhyini wa yumituni mọ̀tẹ́mí ò ti rí dájú pé ní màá sọ ọmọ mọ́ o because ẹ̀ pé ẹ wúru gbólóǹkan àti kọ́mọ̀ lọ́dọ̀ Yorùbá nìsí. Allahu a'lam gbogbo èèyàn ti gbà àtàwọn tó máa kíó àtàwọn olódò ẹ̀yin náà wo bí kálukú fún máa ń pronọ́ọ̀sì tiẹ̀ àyọ̀yọ̀ àyìn lẹ́nu ẹnìkan fẹ́ pè é jọ́gbẹ́rẹ́ àyàyà àrùn kíni kíni eléyìí wọ́n ní wọ́n mọ́rọ́ kí lẹ́ ń sọ gan àbí Allahu a'lam lẹ́fẹ̀ẹ́ wí náà ni ẹ dákun ẹ dákun ẹ dákun gbogbo àwọn arúgbó kaba etí ìbámu kíra sẹ́nu mi déédéé síbi tán nísìn rẹ̀ bẹ́ẹ̀ ẹnìkan á ní gàásì tọ́ha hami tàbẹ́dàdà sí èèyàn lè máa fi búra. tẹ́lá tẹ̀ sí pé alukur'an tí ẹ lè fi búra. alukur'an tẹ́wá pété gbàlérò ní ìwé mushaf jẹ́ pé wọ́n sì èpo sí lára wọ́n sì kọ̀wé sára àwọn pépà tó wà nù ẹ̀ lẹ́sìn ń búra ẹ̀ ti ṣẹbọ sọ̀lọ̀ torí sẹ́ mọ̀ pé ìwé àti tí wọ́n fi ṣe èpo sí lára ọlọ́run lọ́dọ̀ àbí èso ọlọ́run ọlọ́run ẹ ti fẹ̀dọ̀ ọlọ́run búra nù àmọ́ tó bá pé ní tẹ́yìn gbà lérò ni pé mo fa alukur'an búra níta gbà lérò ni ọ̀rọ̀ náà. alukur'anu kalamu llah wa kalamu llah sifatu llah ọ̀rọ̀ ọlọ́run alukur'anu ọ̀rọ̀ ọlọ́run kó máa ìròyìn ọlọ́run ẹ̀sẹ̀ lọ. àmì ya mélòó ni màá lọ. a binding copy àti binding so nítorí binding من حلف بغير الله فقد كفر أو أشرك هنا تسبب أبو سكفري صلى الله عليه وسلم جاء سبب توليه هو أفقي توبات يتمه nígbà alukuraani yẹn tí mo fi ń búra ní tí mo gbà lé òní pọ̀ ọ̀rọ̀ lọ ọ̀rọ̀ lọ́n tó jẹ́ ròyìn ọ̀lọ́. ṣé kí alóde tó ní yàsín kí alóde ní yàsín kí ló dé tó mú tàbẹ̀tì ẹ̀dà tọrọ pé yẹ wa torí pé ó ní tùmọ̀ tá ń fẹ́ mú yà sí ó ní tùmọ̀ tá ń fẹ́ mú nǹkan mi kí lọ gbà lérò ẹlòmíràn sọ pé. òun fi hísùbù ọgọ́ta búra ṣètò alukur'ani òkè kí ló dé tó mú ọgọ́ta hezbo tó fi búra sàkélé yìí sọ̀rọ̀ ọlọ́ọ̀lọ́gba ló àbí tí wọ́n tò kalẹ̀ pépà tí wọ́n tò kalẹ̀ tó léwu ẹni tó bá tó jẹ́ pọ́rọ̀ ọlọ́ọ̀lọ́gba lérò ẹni tó fi gbà lérò pẹ̀lú obìnrin sí. kọ́ a fi ogún sẹ́nu orógbó sẹ́nu nínú sọ́láàtì. wọ́n ní sàlẹ̀ forógbó búlọ́ọ̀kù ìtọ̀ fọlọ́yún lásìkò tí máa ń ṣe sọ́láàtì kọ́ mẹ́bàá máa tutọ́ kọ́ máa tú jẹ́jẹ́ kọ́ máa forógbó sẹ́nu.

kí ẹ dó malẹ̀. tòtí wọn á jẹ́ pé àwọn fúlọ́ọ̀bù tá à ń ṣe yìí ni mọ́tò tọ́ lẹ̀ o. sọ́bí tó bá túlẹ̀ tó bá gbó yọ máa rùn. so ohun tó lè ṣe ni pé àwọn tíṣù pépà àbá ìkísà léwọ́ títọ́ bá ti wọ́n fún ọ wàá máa tú sí wàá máa fi sínú àpò rẹ̀ tí bá ti wọ́n wàá máa tú sí wàá máa fi sínú àpò rẹ̀ ilé ìdàgbàsókè. bí ọmọ létí aṣọ nígbà táwọn ti bá sọ láti débi tashahhud ó kù dẹ̀dẹ̀ káwọn sálámà èdè tó ń sí pé ìgbẹ́ lára aṣọ ni wọ́n ti ṣe sọ láti láti bẹ̀rẹ̀ dé ẹ̀bá sálámà ọlọ́run ràn wọ́n lọ́wọ́ wọ́n dìde wọ́n lọ́ọ́ fọ ìgbẹ́ wọ́n wàá tún sọ láti bẹ̀rẹ̀ náà. àwọn ọmọ bíi tó ti wà pé ọlọ́run ọba àlékè ọlá lédè yorùbá ẹni ẹgbẹ́ yorùbá kí ni tùmọ̀ pé ọlọ́run ọba àlékè ọlá tí ọlọ́run tọ́lá rẹ̀ lékè ni àbọ́lọ́run tó ń gangan fúnra ara rẹ̀ lékè ọlá èwo nínú méjèèjì tí ọlá rẹ̀ lékè gbogbo ọlá àbí tóun lékè gbogbo ọlá. ẹ̀yin tẹ ẹ máa sọ bẹẹ kí ni tiwọn ọlọ́run ọlá sọ pé yorùbá lélẹ́yìn sírfàn lédèdè lárúbáwá sòtú bá jẹ́ pé kankan ròyìn ọlọ́run ìgbà tó pé lédè lárúbáwá gan tẹ́sìn a gbọ́dọ̀ fi lárúbáwá èyí tí bá ròyìn ìtọ́lọ̀ fi ròyìn ara rẹ̀ gbọ́dọ̀ fi ròyìn àbánabi kọ̀yẹ́ ká máa lo yorùbá tí ò kílíà o torí kọ́ lọ́n lọ́fẹ́ sàn parẹ́ ìhìn nǹkan tí ó tún máa bí bọ́yá àǹtẹ́gbà lérò bọ́yá àǹtẹ́gbà lérò kò sí léde lọ́bàá nínú táàfin ròyìn ọ̀lọ́ bó wà léde yorùbá tó pé ń bò ń bẹ̀ ẹ̀ pé àwọn lè má mú làwọn baba ńlá wa sá àwọn baba ńlá yorùbá wo ẹ ṣe Odùduwà àwọn ẹlẹ́bọ mo rò pé ẹ̀yin là ń kà sẹ́sẹ̀ ń wá gbólóhùn kankan ẹ̀sọ́ kọ́ lọ́wọ́ bá tọ́ ga bẹ́ẹ̀ ó yí àbí òye.

nínú tàdá sì pamọ́ ògbẹ́ngídì ọ̀dá wọ́n ní agbọn bíi tí islam kọ́kọ́ wọ̀ láwọn agbọn ilẹ̀ borno ìgbà tí islam kọ́kọ́ wọ agbọn nàìjíríà ń bì wọ́n ní wọ́n máa ń sìn wọ́n ń pè ní wọ́n sì sí agbára ni. tó táwọn lárúbáwá lárúbáwá tá à ń gbé tọ́lá wà ní gíjì tá à ń sìn bì wọ́n á Allah yẹn ó ń abu gíjì bàbá bá ní eré ti Allah wọ́n bá jẹ́ bí àjẹ́ pé òbẹ́ ń gíjì náà bàbá gíjì nù lọ́ba dìntí kálukú gbà ní àtẹ̀tọ́ kíó àtẹ̀tọ́ kíó O òbẹ́ ń gíjì bó ló ṣe jẹ́ òbẹ́ ń gíjì mo pé yóò lẹ́yìn wọ́n ní dùnmarì náà kò yé wa ó dùn ọmọrì elédùà kí ni jẹ́ elédùà bọ́wọ́ àwọn òòsà tí wọ́n máa bọ́ láwọn alẹ́ ìfẹ́ mo rò pé yé wa nínú rẹ̀ láti rí elédùmarì nínú rẹ̀ láti rí elédùà má bàa pèpè púpè fa torí bẹ́ẹ̀ ló yọ ọ̀gbádùn o lọ́sọ̀ ẹ̀gbọ́n ìta bàbá ńlá wa gbé ìtàn bàbá ńlá rẹ̀ náà ọlọ́run tó sọ pé ń jẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ elédùmarì kí ni dùmarì. kò lè dà kí ń dùà mo rò pé yé wa ẹ má jẹ ẹ má tún gbàgbé àwa náà ń bá wọn sọ pé ọlọ́run àwọn sọ pé ọlọ́run ẹ̀yìn jọ́tẹ́ bá lè kọ̀rẹ́kì wa pa nsa ṣe náà fàá dànù etí akọ́lọ́run náà ní tùmọ̀tọ́ dà á hà ni ó ní ẹ̀tọ́ kan lórí wa àwa wá tilẹ̀ ẹ̀tọ́ sí pé ká sùn níjọ́ tẹ bá ti tún prove lẹ́yìn náà wrong wàláyà á dànù pé kí ni Elédùmarè kọ́ Allah lọ́rọ̀ yé wa Allah tó bá gbé nǹkan ni wọ́n máa ń sìn máa jọ ló Allah là máa ń sìn ní Malaysia wàhálà kan ṣẹlẹ̀ wọ́n gbé dé court wọ́n gbogbo àwọn ọ̀sán olóríṣiríṣi ní Malaysia táwọn náà bá fẹ́ sọ nípa tí wọ́n sì àwọn náà yà wọ́n. àwọn mùsùlùmí wa yarí. èsì aláwọ̀ lẹ́sìn tíráàpù lẹ́sìn ẹ̀nìjọ́ kiri ó tíráàpù lẹ́sìn ẹ̀nìjọ́ lọ́wọ́dé tíráàpù lẹ́sìn ẹ̀nìjọ́ sàgò tíráàpù lẹ́sìn ha kálukú sáàni ti ń pè. ọ̀nà unique nínú Islam ló ti wá. yàtọ̀ ẹsẹ̀ jọ́ ń kóòtù fọ́dún púpọ̀ àwọn náà sọ pé táwọn sìn jésù náà ń pe Allah náà ni àwọn ti ń pe ṣàgó Allah náà ni àwọn ti ń pọya Allah náà ni ilé ẹjọ́ ní ìdájọ́ àwọn ni pé islam ló ní Allah kò síbi tá a ti àfi nínú islam asanáà ẹnikẹ́ni nínú ẹ̀sìn yòówù tó yàtọ̀ sí islam tó bá lò ó wà entitled sí ìyà burúkú níjọ́ ti fagilé fún wa làwọn sìn lẹ́dùn àkàn kìnìún kan nìkan sọ pé eléyìí ọgbà owó yín Olódùmarè ò ní pa yín ti ọmọ òwúrọ̀ nìkan àti kò ní ọbọ̀n ti yín torí kí náà wá sí i. allah subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa ant wa atubu. allahu akbar allahu akbar allahu akbar allahu akbar. أشهد أن لا